èmi akẹ́kọ̀ọ́ a fẹ́ sọ̀rọ̀ nípa òrìṣà ní ọ̀sẹ̀ tó kọjá a kọ́ nípa àwọn àrùn gbó a lè sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan tó jẹ lọ lọ́sẹ̀ yìí òrìṣà la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbàgbọ́ àwọn Yorùbá nípa òrìṣà kí ni a mọ̀ sí òrìṣà àwọn Yorùbá gbà òrìṣà bíi aṣáájú tàbí ìránṣẹ́ olódùmarè bí àwọn Yorùbá ṣe gbà wọ́n nìyẹn aláàmọ̀ alàgbà tàbí alágbàgbà ni wọ́n jẹ́ èrò àwọn Yorùbá sì ní pé Ọlọ́run fẹ́ràn àwọn òrìṣà wọ̀nyí wọ́n sọ fún wa wípé Ọlọ́run fẹ́ràn àwọn òrìṣà wọ̀nyí torí a nígbàgbọ́ wípé Ọlọ́run ló dá àwọn òrìṣà wọ̀nyí àwọn òrìṣà wọ̀nyí wọ́n wúlò fún wa lóríṣiríṣi ọ̀nà ní dáadáa ní dáadáa a tún máa ń rán àwọn òrìṣà wọ̀nyí níṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí bí gẹ́gẹ́ bí ìrànwọ́ fún àwa ènìyàn pàtàkì jùlọ àwa Yorùbá ní ilẹ̀ Yorùbá wa kí a wo àyíká wa bá a ṣe jẹ́ Yorùbá sí àwa láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ aláwọn míì tán wá láti Èkìtì aláwọn míì tán wá láti Ọ̀ṣun ìyẹn Òṣogbo aláwọn míì tán wá láti Ìbàdàn ìyẹn Ọ̀yọ́ state aláwọn míì tán wá láti Kogi Kwara mo sọ̀rọ̀ nípa àwa ẹ̀yà Yorùbá tó lè jẹ́ wípé ìgbàgbọ́ wa nínú àwọn òrìṣà yìí ó yàtọ̀ oríṣiríṣi ọ̀nà sí àwọn òòṣà ìdí nìyí tí àwọn Yorùbá fi ń kọ́ ilé fún wọn tí wọ́n sì ń fi àmì tó dúró fún òòṣà bẹ́ẹ̀ síbẹ̀ a ní àwọn ilé tó ń kọ́ fún Ọbàtálá eh, Ọ̀rúnmìlà Èṣù Ògún Ṣàngó àwọn àpẹẹrẹ òrìṣà wa láti kọ síbí Ọbàtálá jẹ́ ìránṣẹ́ Olódùmarè gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ọbàtálá ni olórí àwọn òrìṣà bẹ́ẹ̀ la ní ọ̀run nìyà then amọ̀ amọ̀ nípa ti èṣù wípé èṣù jẹ́ ìránṣẹ́ Olódùmarè ṣùgbọ́n iṣẹ́ tí èṣù ń ṣe ó yàtọ̀ sí iṣẹ́ tí àwọn ìyókù ń ṣe ní ti Ògún wọ́n ní Ògún ló lànà fún àwọn òrìṣà tó kù láti wá sí ayé Ṣàngó Ṣàngó wọn ló ń yọ iná ní ẹnu a máa ń rí gbàgbé náà wọn sọ pé à téèyàn bá ṣe nǹkan tí ò dáa wọn á ní pé wọn máa rán Ṣàngó sí ayé tó jalè pé kí Ṣàngó tú àṣírí ẹ̀ ibi tí a máa fi àdàgbọ́ ètò wa sí ní ọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn.